وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله إن إخلاص العبادات لله تعالى يثمر للعبد ثمرات لا حصر لها نذكر منها جملة يسيرة الثمرة الأولى تفريج الكربات وكشف الغرور والهموم وهذا ثابت في صحيح البخاري في قصة أصحاب الله الثلاثة فكان كلهم يقول اللهم فإن كنت فعلت هذا أو ذلك من بتقوى وجهك فاخرج عنا ما نحن فيه فبإخلاصهم فرج الله عنهم الثانية سكينة النفس واطمئنانها وذلك واضح في حديث أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت الآخرة همه جعل غناه من كانت الآخرة همه جعل الله غناه في قلبه وجمع عليه شله وأتته الدنيا وهي راغمة ومن كانت الدنيا همه جعل الله فقره بين عينيه وفرط عليه شمله ولم يأته من الدنيا إلا ما قدر له رواه الترمذي الثالثة زواج أفضال القلوب ومظاهر الصدور وذلك لما رواه الترمذي وغيره عن جبير بن مطعم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يقل لا يقل عليهن قلب مسلم إخلاص العمل لله ومناصحة وإمة المسلمين ولزوم جماعتهم أيها المسلمون اتقوا الله حق تقاته واذكروه ذكرا كثيرا وارعوا حقوقه وحق رعايته واستغفروه إنه هو الغفور الرحيم أنا رحم الله سبحانه وتعالى إن الله ما شاء الله رسول الله محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé alẹ́bí àwọn sàhábà rẹ̀ fọ́lọ̀ tó bá nìyọ́ wọn ní ìjẹjọ́ àlàyé ọ̀rọ̀ pọ̀ lórí pàtàkì tí ń jẹ́ ìṣe iṣẹ́ ẹ̀sìn nínú ìsìláàmù wà ọlọ́run ìsìláàmù ẹ̀sìn ọlọ́wọ́ máa ń jẹ́lẹ̀ wàhálà gbogbo ipò gbogbo ẹ̀dá lábẹ́ ẹ̀ láti tan ìmọ́lẹ̀ ìsìláàmù káàkiri ó gbọ́dọ̀ jẹ́ torí tọ́lọ́wọ́ máa nìkan ni bẹ́lẹ̀ bá ti yé wa bẹ́ẹ̀ àǹfààní pọ̀ yáǹkiri àwọn àǹfààní tí ò ṣe é kà lóye òun ti jẹ́ kíláàsì mọ̀ fún fẹ́dà ló jẹ láti jẹ àwọn kọ́nà àwọn àǹfààní tí ń bẹ fún kíláàsì tẹ̀kùrìdù òun bá

wọ́n wá nínú ìhùwà pátá kan káwọn faramọ́ síbẹ̀ tilẹ̀ yìí mọ́ káwọn tẹ̀síwájú ìrìn àjò àwọn bí wọ́n ti wọnú ìhùwà pátá yìí bẹ́ẹ̀ ni òkúta ní ńláńlá ló yíbo ojú ibi tí wọ́n gbà wọlé gbogbo tí ń jẹ́nu bá di òkùnkùn mọ́ lójú wọ́n bá wọn fẹ́ ẹni àkọ́kọ́ abẹ́nìkan nú wọn wa kò sí ìkẹta tó lè òun wàhálà ká wáyé àbíkó ní kálùkù wa kó fi ọlá ní tí bá ń ṣe níwájú ọlọ́run níṣẹ́ rẹ̀ tó ṣe torí sọ náà ọba nìkan kó fi wá kàtọ̀ síwájú ọlọ́run kó fi ọlá rẹ̀ tó ibẹ̀ lọ́run bá a bá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó sà wá kó ní sòrò dá wa ẹni àkọ́kọ́ ní ìwọ ọlọ́run ọba ó ti ní àwọn àsìkò kan rí tó jáde tó mo ní òbí méjì òbí méjèèjì tí mo ní yìí mo fẹ́ràn wọn dípò wípé bí ìbá jẹun àwọn òní jẹ àti bí ìwòbá jẹun òní jẹun ó sì jẹ́ ní tí ń dáná jẹ lára àárọ̀ tó bá ti jí bẹ́ẹ̀ yóò fún àwọn ẹran rẹ̀ jáde yóò lọ jẹ tó bá da àwọn ẹran jẹ dé yóò fún wàrà wọn yóò wá gbé fáwọn òbí ẹ̀ méjèèjì tán bá mú kùnú wàrà rẹ̀ yìí tẹ̀ gbé lọ rẹ̀ ó tí ó fún wàrà wọn sí àwọn òbí méjèèjì yìí sùn wá fún wàrà yìí tán sínú bá obìnrin àwọn òbí méjèèjì ó bá wọn kánádà ìmẹ́yìn bó ti wà náà àdìsí yẹn nìyẹn àwọn méjèèjì ń sùn lọ́wọ́ kò jẹ́ dáhùn mọ́ wọn lójú ó wá gbé igba wàrà lọ́wọ́ bẹ́ẹ̀ títí tilẹ̀ yìí máa àwọn ọmọ títí ẹbí ń pa wọn wọn dá lóhùn tó bí wọn lọ ìgbà oníṣẹ́ mọ̀ tó bẹ́yìn ò bá jẹun mọ̀lẹ́bí mi náà ò jẹun ó wá gbé wàrà yìí fún wọn bàbá àgbìyà mú tán èyí tó kù rẹ̀ tó sọ̀wà lọ́gbẹ́ fún ìyàwó àsọmọ rẹ̀ nílé oníwọ̀ ọlọ́run tó bá ti pé tí mo ṣe a wà fún wa kájáde rẹ̀ kàlábíà bó ti sọ lẹ́jọ́ mọ́ bẹ́ẹ̀ náà ni àpáta ńlá tó bí jáde yìí ló bá díẹ̀ ṣùgbọ́n oníwò olúwa wa ó ní ọmọbìnrin kan tó jọ ọmọ ẹ̀gbọ́n àbí ọmọ àbúrò bàbá mi tẹ́sán pé mo ṣèlú àìsílá ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ ọmọ àbúrò bàbá rẹ lóbìnrin o lè fẹ́ níjẹ́ kọ́sìn ẹ lè fẹ́ ra yín ló tako náà ní káwọ̀ òbí fúnra síra wa ọmọ ẹ̀gbọ́n mi lọmọ àbúrò mi ni tó dà wọ́n papọ̀ tó bá ti fẹ́ wọ́n bàlágà ìyà wọn lọ́tọ̀ọ̀tọ̀ torí pé wọ́n lè fẹ́ wọn lábẹ́ òfin

fún mi láǹfààní kí bọ́ sí ìdìnà ó ti fóun gbà tó orí kọ̀díṣà tó wà oníbò tí ń bẹ lórí rẹ̀ lọ́wọ́ láti ṣe ìdìnà yẹn ní pé wàá lóṣìṣẹ́ ọlọ́run ọba bẹ̀rù ọlọ́run mọ́ ìjábàlẹ̀ mi àfi kó gbọ̀rọ̀ dà mí lọ́wọ́ òbí o gbọ́dọ̀ mi o gbọ́dọ̀ bá mi sí àti papọ̀ yìí àgbà tó bá gbọ̀rọ̀ dà mí lọ́wọ́ àwọn òbí mi tọ́ọ̀bí mi náà sì yọ̀ǹda mi ti ń gbé ìdìnà yìí mi padà dé mọ́ torí ìwọ ọlọ́run ọba mọ́tà ìsànù wa nù kùtà wáyé ó ní kókè yẹn dìde ó fún ní twenty thousand pounds lásìkò yẹn àwọn nǹkan míì tó fún ní ní jewelries ní nǹkan ọ̀dọ́ obìnrin ilé mo fi yìí torí ìwọ ọlọ́run ọba kìí ṣe torí kankan làwa kò ní sòrò a bó yẹn náà lójú yẹn ó àlàfo náà tún wà tí ṣùgbọ́n òdí lè jáde ẹni kẹta oníwòrúwà ni gbogbo àwọn òṣìṣẹ́ kan bá ń dáná kan bá ń ṣiṣẹ́ ìgbà tí wọ́n parí iṣẹ́ wọn mò ń fún ní kálukú ní gbogbo wọn ní owó iṣẹ́ rẹ̀ tó ṣe fún mi ó wá kéèyàn kan tó tó ó ní tí mo fóun òtẹ́un lọ́rùn kò ní sí nínú tí ń ní àti ẹ̀ ó fọwọ́ rẹ̀ sí mi lọ́wọ́ lílọ tó lọ tán èmi mú owó rẹ̀ yìí gbogbo àti tó kò wò kalẹ̀ mo ìnvẹ́ǹtì pẹ̀lú ẹ̀ burago màálù fún burago fún bẹ́ẹ̀ àwọn nǹkan míì kódà nínú owó tí mo ti bá tó mo tún ra àwọn ẹrú kalẹ̀ fún lẹ́yìn lọ lẹ́yìn ọdún mélòó kan tó bá padà dé ọlọ́run ó níbi gbèsè kẹsì nígbà tí mo bọ́ ọ̀tẹ́tẹ́ in tó fún mi mo ní sẹ́yìn owó mo wá gbà lẹ́yìn wá nínú ibi tí àwọn àwọn ẹrú gbogbo rẹ̀ bẹ́ẹ̀ orí wọn mo lówó rẹ tó kọ́ lẹ́yìnjọ́ náà tó ní kìí sọ tiẹ̀ pé kò ó kéré tó yẹ kí n fún ọ ìgbà tó lọ tán owó náà gbogbo ìfẹ́ jù yìí ìwọ ló gbogbo àwọn nǹkan ọ̀rọ̀ wọ̀nyí gbogbo dúkìá yìí tiẹ̀ ní lọ ó ní wà arákùnrin kó owó lọ fún mi ní ó lè nílẹ̀ ìwọ tó bó ti sọ di ẹ̀sán bẹ́ẹ̀ ni òkúta yìí ti kó lójú ọ̀nà fún wọn àwọn ẹ̀sán bá jáde lára kàdá sí à nílẹ̀ tí mo ti pé wọn mùsùlùmí ìǹkúnta mọ́kùnrin haqqan li rabbika jalla wa ala yufarrij anka an kulli kurba tí wọ́n bá jẹ́ mùsùlùmí òdodo tí kíláàsì ti dò ní iṣẹ́ ìbádà fún ṣe kò tó kí ìṣòro tí ó mọ̀ dojú kọ àti kọ́lọ̀ kó pọ̀ mọ́lẹ́dùn ẹ̀dùn ẹ̀ orí àkọ́kọ́ ni ẹgbẹ́ tó bá ní kíláàsì orí kejì mọ́ mùsùlùmí sẹ̀kínà sẹ̀kínà tó dọ́pí wọ̀lúmọ̀lúhà oníkẹ́mi balẹ̀ gbogbo ẹ̀kọ́ bá jẹ́ tó ní kìláàfù láyé ọlọ́mọ fi ọkàn rẹ̀ balẹ̀ ní kò ní sí bẹ́ẹ̀ fún kò ní sójú fún alẹ́sọ̀mọ́ mẹ́rin kẹrọ bí ọkọ̀ ọmọrin olóòṣì ọlọ́run sọ̀rọ̀ ọmọ àmàlẹ́ ọ̀sẹ́lẹ̀ mi sọ wípé mẹ́ǹkẹ́rẹ́ ti la sọ̀rọ̀ tó hàn mẹ́hù jẹ́ẹ̀lá ọlọ́hùn ìyẹ́wò fi

wà sẹ́dùn òdúnyé wọ̀díyẹ̀rọ̀ ọ̀sìnmẹ̀ ilé ayé fún ara rẹ̀ táwọn kan ń gbé káàkiri tí wọ́n tó rẹ̀ dìdàkúdà ilé ayé wà á bá ní ọwọ́ rọ̀tẹ̀ tí ó wà jura ìlú ẹ̀rù sẹ́lẹ̀ mú kò ní dé ilé ayé ti ilé ayé wà bá gbogbo ẹni bá ti pé ìkìláàf ní bẹnu tẹ̀lé ayé ẹ̀ ọ̀rọ̀ àtìyámà ló mú láyà rẹ̀ gbogbo ohun tó bá ba àtìyámà rẹ̀ jẹ́ bó tún jìnà sí tó bẹ́ẹ̀ nìkan ẹ̀ gbogbo tí bàbá àlùkí ẹmọ rẹ̀ jẹ́ fóun ṣe ń sábùn kẹyẹ tó bẹ́ẹ̀ ni ìkẹ́ inú ọkọ̀ orí àpò ṣe bá níyàn ni ẹ̀rìn sí bí ẹ̀rìn tán á ní tẹ̀yìn àrìn sí tó fi ọlọ́wọ́ bèrè lóun rẹ̀ kálà ibi tẹ̀yìn á lọ káfí ní sáfẹ́ gbà yìí ṣé n ò ní ní àṣẹ kankan kó tako fún sọ náà èmi ò ní débẹ̀ bó pẹ́ bóyá ọlọ́run dá ilé ayé fún ilé ayé fúnra ara rẹ̀ ló wà fún ara rẹ̀ wọlé wájú rẹ̀ tó pẹ́ mi rèé èmi ilé ayé mo gbé tó bá fẹ́ lò sí lò mímọ̀ wọ́n mọ̀ ìjáàdà ti dúnìyà hamẹ́ àbẹ́ni bá ti ń gbé gbogbo tiẹ̀ láyé àádà àádà àádà ilé ayé ni gbogbo ti bẹ́ẹ̀ lò ilé ayé ẹ̀ bó ti fẹ́ di báyìí bó ti fẹ́ di báyìí tàbíkíámù sínú ìwà ilé ẹ̀ jẹ́ẹ̀dá lọ́hùn lọ́sọ̀rọ̀hùn bẹ́ẹ̀nà ẹ̀yẹ́ yìí ọmọ òkùnkùn yóò ká yóò fi tòlù tẹ̀lé dé yìí àwọn òrí ẹni yóò mú bí ó tó ìdárò yóò tó ìbẹ̀rù náà kà ìrírí ti yéèyàn bẹ́ẹ̀ wọ́n lè wọ́n tó ti owó ṣùgbọ́n yóò mọ̀ tó àti wọn súnmọ́ orí ọkọ̀ wọn ò bá lẹ̀ kó bá ti láyé rẹ̀ tẹ̀kẹ́ òun mọ́ bẹ́yìn ó ti rí ó ti kan nìyẹn ní oṣù torí pé tó kó lẹ́yìn àádà àádà ìdáyé ni wà kọ́kọ́ sọ ẹlẹ́yìí ṣàmìlà gbogbo tó gbogbo owó ọrọ̀ jíjì gbogbo ọ̀nà haramu tó yọ gbogbo ọlọ́wọ́ fún lójú wà láti ya sí ìmìnà dúnìyà ìlànà kójú ọ̀rà kò sí nǹkan kan tí ó padà rí lé ayé tó tayọ tọ́lọ̀ ọba tó ti wọn rẹ̀ fún ntọ́lọ̀ ọba tó nìkan òun náà ni ó wa àìní ní bẹ́ẹ̀ ń bẹ kó tó ilé ayé gbé kò dìgbà tí èèyàn bá dọ̀ ta ọlọ́run kó tó ilé ayé gbé ṣùgbọ́n tí kíláàsì ò bá ti dí náà láàmà ní ogun táàrin ẹlẹ́ ìjẹta jẹmọ́ mùsùlùmí nínú àwọn àǹfààní ti bẹ fún ìkìláàsì fẹ́jà náà fi wá zẹ̀wá lọ ọ̀họ́ ìlú olúmi wọ̀gbọ̀gbọ̀ nínú kòró ìkìláàsì a máa ń yọ tí ń jẹ́ kéèta nú ọkàn kúrò lára èèyàn inú bí ní ti bẹnu gbáyà àwọn ìtọ́jú bínú tí ìbá ti ní islam ọlọ́run tó kù lẹ́yìn èèyàn orin lálá ní kò mọ́ ìgbòrí kì í da wà láì orin lálá ní jẹ́mọ́ mùsùlùmí gbogbo ẹnu láti ń sọ ààlẹ́ rí mẹ́wàá nínú ọgọ́rùn èèyàn tí ó kù tí ò ní ní kì í ta ìyẹ̀kan lẹ́nu ìtara níní inú mi mọ́ ẹwọ fòfò kí ni inú tẹ̀mí ẹbí inú èèyàn irọ́ ni ìṣe tí àti ìrísí ń jóyè wa wípé

lóòrùn lẹ́lẹ̀ hátàdé wà lẹ́kù ìran kan yẹn inú tí ń jẹ́ tèta kò sí ẹni tí èdè aláàmù tí wọ́n mùsùlùmí ọ̀rọ̀ tó mo kéwu mo fa wọn mo fa dẹ́yìn ó mọ bẹ́ẹ̀ lọ́nà tó wọ́n lọ́nà mọ́tì mi lóní kèta sí èèyàn káwọn èèyàn tó ké sa mi ọlọ́run mọ́ jẹ rogo ní kèta làwọn èèyàn ṣàdúrà wọn èyí ṣàdúrà ọlọ́run mọ́ jẹ kémi náà ní kèta sáwọn èèyàn ogun ní kèta fi lẹ̀ àdíkò tó mọ́ ìgbò ní kèta sáwọn èèyàn tí wọ́n bá dó ní kìtà sáwọn èèyàn ọmọ ògùn ọgbọ̀n rẹ̀ tó wọ́n ti kìtà títí ẹ àmọ́ tí wọ́n kan bá dó ní kìtà sáwọn èèyàn subhanallah yóò sàdọ̀ àìlẹ́yìnká kàmà sáàtùrù àlànà wọ́n mọ̀ sí kìtà tí wọ́n náà bí wọ́n náà ti ti kìtà sáwọn èèyàn tí kìláàsì bá ń bẹ ní sẹ̀mí èèyàn jẹ́mọ́ mùsùlùmí ọkàn rẹ̀ ó mọ̀ sáwọn èèyàn ó gbà pé ọmọ ọba ní yóò jẹ́ tẹ́lẹ̀ yóò jẹ́ kí ẹ ẹjá wa ní ìjù bẹ́rọ mọ́fẹ̀ẹ́ kọ́nà kó wáyé ọdún náà sábà ní muhammadin sọmọ ma'aikọ̀ sẹ́lẹ̀m ó ní ó sọ ọ́dọ̀ ní sàdáàtù nǹkan mẹ́ta kan bẹ láyà gọ́lù àlèyìnà hàlù muslim àwọn láyà gọ́lù àlèyìnà hàlù muslim bí fásitì bìyà wà bí fún bìyà nǹkan mẹ́ta kan bẹ láyà gọ́lù àlèyìnà hàlù muslim ọkàn mùsùlùmí kò ní ṣe nǹkan mẹ́ta yẹn nǹkan mẹ́ta yẹn ti fatiha nìyẹn lẹ́yà kọlù ti dọ́mẹ̀ lẹ́yà kọlù nígbà kó wá ní wàmẹ̀ ṣùgbọ́n ó ní alìsíláàlì ìtumọ̀ ẹni pé nǹkan mẹ́ta kan ń bẹ ẹ̀mí ọmọ ẹ̀dá yóò ní ní kùkùpé sí ìfúnpínpín mú ọ̀kà dídáwọ́yá ní nítorí ilé sí lára tí òun ní òun tó bá jẹ̀ sí báyìí ọkùnrin ó sì dàrú òun alìsíláàlì ìṣòro so mẹ́tẹ̀ẹ̀ta yìí mùsùlùmí ò wọlé jẹ́ tí ó lọ́kàn kéèta sí mẹ́tẹ̀ẹ̀ta àbí kó lọ́kàn ìfúnpínpín sí mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ ikhlasu lillahi ikhlasu al-amali lillah kátàkọ̀ mọ́ ṣẹ́ẹ̀sì fọ́lọ́wọ́n bá nìkan tuntun àìsí kéèta rẹ̀ tí ẹ̀ bá rẹ̀ tọ́lọ́wọ́n bá ń sàánú níbi ṣẹ́ẹ̀sì tá ń ṣe ní ìsìlámù yìí èèyàn rí pé ẹni yìí ah, ìsọ̀rọ̀ rẹ̀ nú ẹ̀sìn ìhùwàsí rẹ̀ nú ẹ̀sìn èrèsí rẹ̀ nú ẹ̀sìn ó dẹ̀ ti gbàgbé pé ó jẹ́ ìtọ́lọ̀ fẹ́ di ẹ̀sìn ọlọ́run mọ́sẹ̀kẹta rẹ̀ nkí ni tó nìkan nínú jàmáà ni mọ́niwó dáwó owó àwọn náà ni mọ́niwó dáwó àwò náà ni tó nìkan náà fẹ́ wà lìjẹ́ náà ni àdílà ni àwọn aláfáàdé tó nìkan mú ọ̀rọ̀ ọkọ ni mọ́ni ilé yóò da òun náà yóò bọ̀ wájú fẹ́rẹ́fẹ́ tí ó ní yóò tó nìkan ló ni tó nìkan náà ni ọkàn rẹ̀ ìkéjì bụ na àìmọ̀tì mùsùlùmí ìmọ̀ fún àwọn olórí mùsùlùmí lọ́rọ̀ yẹ̀jú yálà ìta àwọn ní lọ bá wọn láàrin àwọn àtàwọn nìkan láti nà sí wọn ẹ̀ẹ́sì nà sí àfún olórí lórí ní bàrà bí wọn kàmà láàrin wọn kàmà wọn adáàpọ̀ àwọn olórí àwọn aláṣẹ ni ni ni kódà kódà lórí kódà àìsí wọn lọ́yìn máfàní rẹ̀ máa bẹ̀ tí ó bá máfàní rẹ̀ ibi tó bá kù jẹ́ káàtó sí áàtọ́ ní gbogbogbò ní ibo làwọn olórí wá kù jẹ́ káàtó sí táwàtà ìjọ máa rà ní tàbí sílẹ̀ ẹ̀sọ́ bí tí olórí kan kù sí àwọn aláṣẹ wá kù sí ní ọba àlú kan ìjẹkújẹ ti báyé àwọn ọba ẹ̀jẹ̀ ìwọ jẹ́ ń kọ́ ní tọ́lọ̀ ọ̀fẹ́ ọdún lórí oṣù oníjẹkújẹ kò sí ti táwọn olórí kù sí táwàtà jẹ́ tí wọ́n darí tàkù sí ọkọ̀ mùsùlùmí gbọ́dọ̀ mọ́ tí bá ń ṣerú àwọn nǹkan wọ̀nyí ẹlẹ́kẹta wọ̀tùzúmù jánára ẹ̀tì fi mi àwọn jẹ̀má àkọ́kọ́ nínú Islam làwọn sọ̀hábàtò kiram radiyallahu anhum ajma'in in tí wọ́n ń bẹ lórí ẹ̀ nínú ẹ̀sìn ọkàn wọn ò gbọdọ̀ ṣe ṣe é tàbí láti dúnni máa ká dúró ti tí jẹ̀má àkọ́kọ́ náà dúró lórí inú ẹ̀sìn àwọn ni jẹ̀má àkọ́kọ́ àwọn ni mùsùlùmí àkọ́kọ́ lórí ilẹ̀ láyé àná Muhammad sallallahu alaihi wasallam ọkàn mùsùlùmí wùrọ̀ mọ́ níbi tí wọ́n fẹ́ lórí níbi ọ̀rọ̀ ìgbàgbọ́ ni ìkírù ni ọ̀rọ̀ ara àtà gbogbo ìtẹ̀ní ayé wa agbọ̀dọ̀ tó ní mọ́ àwùjọ àwọn àkọ́kọ́ yẹn àwọn òdodo ẹja bẹ̀rù ọlọ́run ẹpáyà ọlọ́run ti kápáyà rẹ̀ ẹja máa rántí ọlọ́run

ولا عدوانا إلا على الظالمين ثم صلاة وسلاما على رسول الله الناصر الحميد إلى الثقلين الإنس والجن وعلى آله وأصحابه الطاهرين والتابعين لهم بإحسان إلى يوم التقامل عباد الله أخلصوا لربكم أعمالكم كلها ولا تبتغوا بها شيئا واعلموا أن من ثمرات الإخلاص وفائده الرابعة قبول الأعمال عند الله تعالى لقد روى النسائي عن أبي أمامة رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ماله يلتمس الأجر والذكر ماله فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له فأعادها ثلاث مرات يقول له رسول الله صلى الله عليه وسلم لا شيء له ثم قال إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتلى به وجهه ومن ثمرات الإخلاص الرفعة والنصر والتمكين فبإخلاص المسلمين لا سيما الدعاة والعلماء تكون هذه الأمة منصورة وغالبة على ذلك إن شاء الله قال النبي صلى الله عليه وسلم بشر هذه الأمة بالسلاء والدين والرفعة والنصر والتمكين في الأرض فمن عمل منهم عمل الآخرة بالدنيا لم يكن له في الآخرة نصيب رواه أحمد وغيره عن أبي بن كعب أدعوكم الله وما وما توجد في قلوب

gbogbo mùsùlùmí tó ń tẹ̀lé lára àwọn ẹni wọ̀nyí ìjọ kìíyàmà kọ́lọ̀ kó yọnu sí wọn lápapọ̀ ẹrú sí ọlọ́run ẹ̀já wa ti tẹ́ wa fọ́lọ́run ọba nìkan gbogbo ohun tá a bá ń ṣe níṣẹ́ eré tá a fi wojú rí ọlọ́run ọba ẹ má jẹ́ àti wọ́n kankan lórí ayé ẹ má sì jẹ́ àti tẹ́ eré torí kí wọ́n mọ̀ lè bú wa mélòó mélòó ní ìyálé tí ń tọ́jú ọmọ ìyàwó torí kó mọ̀ lè gba ìsọnù eléyìí ò sínú ẹ̀sìn mélòó mélòó sì lọ́mọ ìyàwó tí ń tọ́jú ọmọ ìyálé rẹ̀ torí ìsọnù àwọn ilé ọkọ wọn náà náà náà gbogbo tó bá ti ń rẹ̀ sí bá ti ń jójú rẹ̀ láti bójú rẹ̀ ọlọ́run à ń sọ fọ́mọ̀ ọba nìkan ní ọmọ ẹ̀dá ìlú ìsẹ̀yìn lẹ́sàn bọ́mọ̀ ẹ̀dá ìlú ìsẹ̀yìn lẹ́sàn ní nàìjíríà táwọn wà yìí táwọn èèyàn tó rẹ̀ fọ́lọ́ rẹ̀ ni wọ́n mọ̀ tuntun tó rẹ̀ ni kìí ṣe orílẹ̀ èdè ta wà yìí yóò mú wá ti tẹ́ ẹni tó kún bá wájú ọlọ́run ṣé ní jẹ mọ́lọ́run tó bá mọ́ lóore fine yóò sì mọ́ lóore orí rẹ̀ bẹ wájú ọlọ́run fún ọ kápúmọ̀ màmàdájú wípé nínú àwọn àǹfààní tí ń bẹ fún ìkìláàsì orí pé gbogbo ẹni tó bá ń rìn láti ní iṣẹ́ ọlọ́wà máa gbaṣẹ́ èèyàn gbogbo iṣẹ́ tà ń ṣe nínú ẹ̀sìn yìí gbogbo àwọn ìbá àdájì tà ń ṣe yìí ọlọ́wọ́ bá ó gbà lọ́wọ́ wa tàbá ti ní ìkìláàsì àmọ́ tí yóò bá ní ìkìláàsì ibi tí èèyàn ṣe sí náà ló wà kò sí mọ̀lẹ́kà kan ní mọ̀lẹ́kà dáadáa tọ́lọ́wọ́ rán ṣe wípé ìlú tó fi pé wá sókè sánmà àbọ̀ tó gbà mọ́ta àgbà kó gbé wá sọ́dọ̀ tèmi rárá gbogbo ẹni tí ò bá ti ní ìkìláàsì ní sẹ́ ìbádà ibi tó ṣùgbọ́n tí ìbá ṣe ìkìláàsì tí ìní ìkìláàsì ní ìbàdẹ́ yẹn amọ̀múnú ọlọ́wọ́ bá dùn ẹgbọ́n tí abúmọ́mọ́ sọ ní kọ́nà kó bá yọnu sí ó ní arákùnrin wa bó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ wọ́n pàlọ́ sẹ́lẹ̀ ó ní sọ wípé mú ṣe ọlọ́run àrùn ẹ̀yìn tọ̀rọ̀ ìlẹ̀ gẹ́sẹ̀ yẹ̀sẹ̀ǹdù síkìrọ̀ wọlé ẹgbẹ̀rọ̀ mẹ́lẹ́ ó rí ìyẹ̀gẹ́ tí ń jagun sójú ọ̀nà ọlọ́run ó fẹ́ di hero lára àwọn mùsùlùmí bákan náà fún fẹ́ wájú jẹ́ náà pẹ̀lú jẹ́ẹ̀sì tó ń ṣe yẹn pẹ̀lú ogun tó ń jà sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ogun tó ń lọ sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ìkírun rẹ̀ ó fẹ́ borí yìn kan òun náà nínú gbogbo jẹ̀mọ́ wọn àá ah, mọ́sálásí òun nìkan náà ni wọ́n tọ́jú rẹ̀ à ah, nínú ìlú wọn olówó ìlú wọn ni tí ìkẹ́kọ̀ọ́ ń tẹ̀ láàrin mùsùlùmí láyé òun ní ọ̀kọ́dáwó ti ìfẹ́ yìí náà at the same time ó fún fẹ́ wà jẹ́ náà kí ni tí ó bá wájú ọlọ́run oríṣẹ́ ọlọ́run ní bẹ̀rẹ̀ lóbẹ̀rẹ̀ anábì ní láṣẹ́ kàlá kó o ní kẹsẹ̀ tó bá wọn ju ọlọ́run tó ti rí ìtayé ó ti rí ẹ̀yìn ìtayé ẹ̀yìn náà lóore ti jẹ́ láti kìí àmà kàábà kankan arákùnrin wa ń pààrà béèrè lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fánàbì oògùn tí mo béèrè ni iṣẹ́ tọ́lọ́ náà lẹ́nu yìí ń ṣe ṣùgbọ́n tó tọ̀sẹ̀lẹ̀ ní bí àníyàn ti fi ń ṣe ìwáládá ìtúnwó ọkọ̀ ìwáládá ìtúnwó akẹ́kọ̀ọ́ ní ìdílé èmi náà ló ṣe gbòrò lẹ̀

mélòó mélòó ló jẹ́ eré táwọn èèyàn ń tọ́jú jẹ́bi mọ́yàn lọ́wọ́ tó wọ́n láti yàn tọ́lọ́ ọba ń kọ́ lórí ẹ̀mí ẹ̀ka lárákùnrin ń pààrà béèrè ànábì sì ń fún ní tí ń jẹ́ ánsà kaná láṣẹ àlá láṣẹ àlá láṣẹ àlá kò sí ládàkà tó gbà wọn jọ

pàápàá jùlọ lóúnjẹ mọ́ bá náà kò di aláfa adéjẹ́bí fẹ́ mú wúlẹ̀ lójú agbó alẹ̀jẹ́ kò mú tó sówó gidi náà fà mọ́ sọ̀rọ̀ sóhun lágbára rẹ̀ kí ni wàhálà lágbára rẹ̀ ní wọn sọ̀rọ̀ wípé torí ìsọnù ọ̀rọ̀ táwọn sọ náà ti a wàhálà ìmọ̀ọ́mù àwọn ẹni mọ́tẹ́lá ti ti pọ̀jù gbogbo ẹyin ẹ̀ẹ́gẹ̀ẹ́ ẹgbàjá mọ́ owó eléyìí ilẹ̀ títẹ̀lé láyé ọ̀nà ìmáàmù kọ́ ní ọ̀nà fún mọ́sálásí kọ́ ní ọ̀nà kọ́ ní tí ń bẹ tí wọ́n náwó yẹ sójú ọ̀nà ọlọ́run bá fún owó ọmọ rí i tó bá lágbára mọ́ ṣe mọ́ mọ́sẹ̀ ká yọrí ni òun ló kú bá wa débi ìnáwó tàǹsẹ̀ ilẹ̀ Yorùbá ẹlòmí àjẹjẹ gbèsè wọ́n máa jẹ lórí kan tó wa tún jẹ lórí òkú kéèyàn jẹ gbèsè inú ẹ̀ ti lórí òkú ah! ṣíṣe ó mọ̀ lágbára o kí o tún jẹ gbèsè lórí ẹ̀ṣẹ̀ lórí tí bí ọlọ́wọ́ bá nú owó kọmúlé láńtà bó ti sọ̀rọ̀ ọ̀sán tó wọ́n tún jẹ́ torí òkú láti àwọn ẹgbẹ́ wọn kú un kódà bá bá sọ orí ní ìdí àwọn afọ́ òníjà gbádùn ní ìlú mọ̀ bú wa <laughs> ọ̀nà ìkíláàsì ni ò sí tí ìkíláàsì bá ń bẹ èyí tí ìkíláàsì bá ló ń tọ́nà ẹ̀ka sí inú ẹ̀sìn ibi tí ìwà lágbára mẹ́ náà lè yóò ti máa kódà káwọn èèyàn mọ̀ bú yàn bó ti lówó lọ́wọ́ tó ẹnu tó wá gbé lẹ́mọ̀ nìyẹn ibi tó lágbára mọ̀ nìyẹn mọ̀ fọ́ọ̀sì ẹ̀ ẹkẹlẹ́ mọ́ ẹ̀ńkọ́rẹ́ ìjẹ́ ẹmúsì ẹmúsì owó ní òjì pé ẹ̀wọ̀n ìjẹ́ tí wọ́n ṣiṣẹ́ bí mọ́ṣáláṣí wà ẹ̀yìn ìdílé ẹ̀kọ́ wà àti bóyá bí àbánà míì àlè pọ̀jì wọn náà mọ́tì lè káwọn pọ̀jì ẹ̀ ètò bá ṣe ṣe lórí sọ̀rọ̀ àfààní ẹlẹ́kẹ̀ẹ́fà jẹ́ mùsùlùmí tí kíláàsì bá ń nínú mùsùlùmí àti níta mùsùlùmí ọlọ́run ti fáwà mùsùlùmí pàápàá jùlọ àwọn tí ń pe wá sí pàápàá jùlọ àwọn àfáà gbogbo mùsùlùmí ló mú kátà sí Islam àbáwọn tó kúkú kátà sí ju gbogbo àwọn tó kù lọ ní gbogbo ẹ̀ tó náà bá ń gbé máìkì dálé tí ń pé ẹbẹ̀rù ọlọ́run nínú mùsùlùmí ẹni táwọn èèyàn ń tọ́ka pápá ẹni sí àwọn alábùkátà sí jẹmọ́ دعا إلى الله وعمل صالحا إذا الله بقول رجاء ìpèníjà tí ń bẹ nígbà tí wà tòrò tẹmọ́ mùsùlùmí kí ọ̀tún wá sí náà kó tún wá já sí wípé torí fún wọn lè fẹ́ràn mí náà ló ti ń ṣe torí ká mọ́ lè kọ̀tà ní wọ́n fi ń ṣe ìwọ́dí ànájọ́ náà tí wọ́n fún sọ̀rọ̀ rẹ̀ ànájọ́ náà fún sọ̀rọ̀ rẹ̀ ayé máa ń fara máa ìfúkò sọ́yìn ìbẹ́ náà ànájọ́ náà wọ́n lè kó òun lù ìbẹ́ náà ànájọ́ náà tí wọ́n lẹ̀ lóko tó sì jọmọ wípé inú ìlú yẹn wò ìtọ́ máa lè ta ní sọ̀rọ̀ àìsọ̀rọ̀ ọlọ́run tó rí káwọn èèyàn fẹ́rẹ̀ yẹn náà à ń sọ̀rọ̀ ọlọ́run tó rúkọ́ lọ́nà tó ní ọ̀rọ̀ fẹ́rẹ̀ yẹn ni tó bá táwọn èèyàn lọ́rùn ó gbà ó rẹ̀ rúṣẹ́ fún wọn bí wọ́n ti ṣe wọn lọ́rùn kọ́kọ́ sáà rẹ̀ tí ẹkọ́ làkọ́kọ́ tí ẹkọ́ ní òjẹ́ nìkẹyìn àwọn kan tó ń pọ̀ tó ṣe wípé èwo ni wọ́n rí inú tẹ̀mí jẹ so ìkíláàsì láti ń ṣetọ́ lọ́rùn nínú mùsùlùmí bá mùsùlùmí yóò bá borí àwọn ọ̀tá ẹ̀sìn ẹ̀wọ́n kẹsẹ̀ wa àwọn àtàwọn kàjọ tó lùlú ni wọn ò já rí mú mi ẹ̀wọ́n ní káwọn mọ́ tètè wa ẹ̀yìn bìkan kìíní kan gbogbo àgbáyé lè ti ń ṣẹlẹ̀ láti ojú ayé àná Muhammad ní sallallahu alaihi wasallam làwọn ọ̀tá ìsìlámùtà mùsùlùmí ń tẹ̀gẹ̀ mùsùlùmí kí ẹfún àdúmọ̀ yìí ní òdùnú bí sẹ́nà ìwàdí gbẹ̀dẹ̀mùkẹ́ ń bọ̀ wá fún yín ọlọ́run tẹ fún yín ẹ̀ní fún ìtẹ̀sìn àdìgbò ń bọ̀ tẹ́ lọ́rọ̀ nú ẹ̀sìn ẹ̀sìn yẹn èyí táwọn kò fẹ́ yóò padà penetrate gbogbo àyè ẹ wo bí lámùdé fún káàkiri ní orókùnrin ni ó kọjá ńlẹ́dàkàlẹ̀ ìmáyé ìtọ́lọ́wọ́n bá ti sọ kalẹ̀ ní ìgbéra hàn Muhammad sallallahu alaihi wasallam wàbíwájú wà nọ́sùn wà tẹ̀mkín fi lọ́pù ọwọ́ yóò tókè ẹ padà jẹ́ ní ìyí láàrin àwùjọ tí wọ́n ni sáré tó tẹ́lẹ̀ ìmùsùlùmí náà ni sáré tó tẹ́lẹ̀ ìmùsùlùmí náà ni àti kò yẹn bọ̀ wá tí kìláàsì bá ti wà ní o lẹ́tì borí ọ̀tà bẹ́ẹ̀ tó kàn jálẹ̀ tí ò bá ti kìláàsì bẹ̀ ọlọ́run ò ní kò ní kò ní lọ́wọ́ ìkúnlọ́wọ́ ọlọ́run ọba àtìlẹ́yìn ọlọ́run ọba ọlọ́run mọ́ ṣe fẹ́ tó bá ń ṣe fẹ́ẹ̀kì yẹn torí ọlọ́run ọba nìkan ni torí bí ẹni bá ṣe iṣẹ́ ẹgbọ́tà lọ́bí sọ fàmìnà ẹni làmínìhò àmàlà àkẹ́rọ̀ ti di dúnìyà ẹni bá ṣe iṣẹ́ sáǹtì fásitì ẹ̀mà tó ti láti wọ ayé àmọ́ ń sọ gbogbo ògbà ẹni tó ṣe engineering course ẹni tó ṣe ìjáwò ló ṣe òwò ló ṣe gbogbo tó fi ìlú mọ́sí ní sí ayé tayé nìyẹn bẹ́yàn bá láníyàn tẹ̀lé sí ọlọ́run gbà ládàá rẹ̀ ọlọ́run ládàá rẹ̀ àbẹ́ni bá ṣe iṣẹ́ ẹ̀sìn yìí tó wá kọ́ sábẹ̀ láti fi wá ayé alábìrin lam yakun lahu fil akhirati nasib ló jáde kìyàmà kò ní ní ìpín kiyama, ko kìyàmà kò sí kankan kiyama àti ọ̀dọ́ ọmọ ọ̀sẹ̀ kan iṣẹ́ àti àti wáyé kìyàmà iṣẹ́ àti kìyàmà àti wáyé iṣẹ́ àti àti wa làbí wá bọ́ńbọ́n wá ń lóko ti sẹ́ẹ̀sì tọ́lọ̀ ti wà tí mo fẹ́ ṣe mo fẹ́ lè kọ́rọ̀ jọ ni èyí ti wà tí kọ́rọ̀ jọ ṣe fi kásọ̀rọ̀ ọlọ́ ni kódà kò jẹ́ ìmọ̀ mọ́ṣáláṣí máa sanwó fún ọ ìmọ̀mù yìí àgbàtí mọ́ṣáláṣí wa a máa sanwó oṣù fún yóò mọ̀ sí wà sí fún ọ ìyẹn ò sọ́dọ̀ lọ́rọ̀ àníyàn ti ẹni kò tún ṣe tó máa sanwó oṣù fún ẹjẹ́ bí mọ́mù nílùú ẹbí mọ́mù àyè kan nílùú ládùúgbò kan wọ́n fi rọ̀ ọ́ lọ́rùn ní kí wọn náà mọ́jẹ̀ jẹ kú jẹ kó lè kojú tó bí okojú tó ń rẹ́sìn kó rọ̀ sínú àníyàn ti ẹ wípé torí tí mo ṣe ń ṣe ìmọ̀ọ́mù fáwọn àdúgbò yìí àbúbára àlú yìí àbí níbi tí wọ́n ti yẹ̀mí mọ́mù torí kí n lè rí táyé ṣe lára wọn ni tòwó wáyé ní tó ti mọ̀ sí táyé ni àbẹ̀lẹ̀ wọn subhanahu wa ta'ala ó fún wa ní ìkàláàmù tó gbé olùsẹ́ ìbàdá ṣe wa ó tún kù nínú àwọn ọ̀rọ̀ míì tó rọ̀ mọ́ sí jáwọn olùsìn gẹ́lẹ́bẹ̀ẹ́ tó bá di júmọ̀ àti gbọ̀ á tẹ̀síwájú lórí ẹ̀ اللهم أحسن نياتنا كلها واجعل عملنا كلها خالصة مخلصة إنك أنت على كل شيء قدير سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك